níwájú ọpọ́n ọgbọ o ọgbọ ọpọ́n ọgbọ olùmúlọ̀kùn ọlọ́kàn ló sì àárín ọkàn nìtọ̀ ọ̀run ẹ mọ́ fi rí pébi ẹ ti rí gan ni ọsọ gbogbo làásìgbò wàhálà ti ń láàrin ìlú wa yìí ẹ ọ̀nà àbáyọ iná là ń wá ifá yọ tó mọ̀ tí mo yùn ifá sọ ohun ẹbọ mm-hmm. ifá ti sọ ohun ètùtù kábíyèsí àmọ́rọ̀ náà kà láyà. Ah! kábíyèsí ifá ní ká wá aláboyún ah! tọ́mọ oṣù tí ọmọ ọjọ́ eh? tọ́wà ń dùgbẹ̀dùgbẹ̀ eh? tí ó bí lónìí tí ó bí lọ́la kábíyèsí òun lóhun ètùtù a wà á parí iṣẹ́ sálábò oyún yìí la a lọ lè rí mọ́lẹ̀ lóòyẹ̀ ah. ní gbàgede ìlú wa hmm. àbùsẹ bá bùsẹ. Hmm. ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ni ṣe fojú wo gbogbo olúwo àyèmí ò ráláboyún kankan àdígbò láti wá sí i báyìí. ìyálòdì ṣe ìlú kò ní. Ah, adébálà ah, bá wa tún fádà eléyìí ga. àbọ̀ olóyè bá a bá ju abẹ̀bẹ̀ òkè ní gbàgbà ibi pẹlẹbẹ láì náà ní èmú lélẹ̀ ah. ah. àfi ká wá láboyún o. Ah. ìyá ni ìwọ bẹ́ẹ̀ àná ìwọ ó sì ní ọ̀sán láboyún láàrin ìlú. ṣé ìtọ́rọ̀ tí a sọ ní ìlú. aláboyún ń bẹ ọjà yìí. ṣe bẹ́ẹ̀ máa rí ìlú níbẹ̀ lẹ́kùnlé obìnrin arí ìdí lóyún ó bá tán. ó bá tán. kí ẹ ṣe pé torí rẹ mo sọ fún yín o ah. arí ìbí wúlò fún mi. lọ́nà o. wọ́n mú arí ìbí lóko arí ìbí ọ̀nà lè bá mi lóko obìnrin arí ìbí yóò tún wá roka yóò gbé tèmi wálé ah. yóò tún mọ́ mi yóò bọ̀ mí balùwẹ̀ yóò pa mi fún mi wọ́ ìwẹ̀. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ olóòlò oko ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ olóòlò olóòlò tọ́ ọba tó kó dé tọ́ ọba tó dò dé ọba lẹ́bẹ̀. bẹ́ẹ̀ni. kábíyèsí mo di amánisẹ́ nínú ẹ dákun ẹ ṣàánú ara mi. mo pa láṣẹ ní ìsìn ní ìsìn ẹ sọ fún àwọn ẹ̀ṣọ́ kí wọ́n lọ gbé obìnrin aláboyún wa. ẹgbà bíbí ẹgbà bíbí wọ́n wo dùn. èmi ni ẹ̀ṣọ́ ọba ẹgbà bíbí àwọn tó ń sọ́là sí dúró fún àfẹsẹ̀lẹ̀ ìlú wọ́n sì ló lóyún ní kí wọ́n lọ wá wá ẹ̀dùn pé kò tó lóyún méjì nílùú wa yìí ìyàwó yín lọ ọba ìdílé káwọn ẹ̀fọ́ ni wọ́n kó ní àyàwó yín wá ẹ tètè mọ sáré wọ́n ti bọ̀ wọ́n ti bọ̀ ẹ̀rù kí ló ń tó. àwọn náà lọ. mi lẹ́nu sọ̀rọ̀ yìí àbálẹ̀ dídé àbẹ̀ òyìnbó balẹ̀ mi ah, ayé o. ẹni tá a tọ́ ni ká mú wa gan ní ìsàlọ̀ kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ. Akọ́rẹdé ah, ẹ tún rí nǹkan kan tó wọ̀ lóyún mọ́ látòní lọ lórí wípé ìlú yìí ò tún rọ́jú mọ́ o kò tún ráyè mọ́ o ẹ sì ń dá fún mi ah,

ẹ gbà mí o ah! Ah! Elédùmarè gbà mí ah! Elédùà ṣàánú mi. arábìnrin níbo lọ náà níbo ló ti bọ̀. ìlú akóredé nílùú wa tá a ti ń bọ̀ àwọn bàálù wa ni wọ́n làwọn fẹ́ polówó ṣètùtù ni wọ́n lé mi kí wọ́n lé mi làwọn fi ṣètùtù èmi àtọkọ mi lájọ sáré bọ̀ wọ́n ti pakọ mi sọ́nà. àròdé yọ ó. bírìn àjò àwọn tó so lọ́kọ̀ rẹ wáyé sí i mo ti rí bí mo ṣe bá ìyá rẹ nínú igbó ti ń rọbí lọ́wọ́ mo kì mọ́lẹ̀ èmi náà ṣe bí ọkùnrin mo sì gbé délé bá a ṣe wá délé tá à ń gbẹ̀bí fún un mo rántí àwọn gbólóhùn tí ń jáde lẹ́nu rẹ̀ bẹ́ni tó jọkọ tòun tó jẹ́ bàbá tiẹ̀ àríyìn ló ń jẹ́ àmọ́ òun gangan fúnra lára o aródeyọ̀ lórúkọ òun láti lu àkórèdé wá wò pé ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí lọ ibẹ̀ ni títán dé bá ibẹ̀ níyà rẹ̀ ti gbègbúrú jẹ lọ́wọ́ ẹbọra ló dẹni àkọlẹ̀kù nígbà tó sì jẹ́ pé wọn náà tó bí obìnrin ní ọ́ mo fi wá wo sàkún pé bọ́rọ̀ parí báyìí ó ní tá a ṣe é sí la fi sọ̀wọ́ náà láròde yọ̀ orúkọ ìyá rẹ̀ ló ń bẹ rírìn àjò rẹ̀ ti rí nìyẹn ọ sì sùúrù mi. àrọ ni pípẹ́ ìkọlẹ̀ kí ni. àwa ká bí o ọ̀rọ̀ làrọ̀ yìí sọ fún ọ bó sì ṣe ń gẹ́lẹ́ làrọ̀ yìí ṣe ṣàlàyé fún ọ. bá a bá kúkú ní ká pamọ́ra ká bò ó bó bá yá yóò padà tú náà ni wọ́n nítorí kó mọ̀ bá ronú tàbí kó mọ̀ bá bàrà jẹ́ aláwa la bí ọ bó pẹ́ bóyá àṣírí ó padà tú. Ah! arọ ni mo fẹ́ gbẹ̀san mo fẹ́ gbẹ̀san kí wọ́n máa rùkú wọlé kí wọ́n máa rùkú jáde eku má kébé eku kọ́mọ ènìyàn kan má fa òun bí èèyàn. kábíyèsí o ìyá àfin dámì ológun o ìyá àfin. ká ẹ pẹ́ fún wa o. àṣẹ mọ̀mọ́. ìkẹ́ ló sì dùn kí ni. àṣẹ mọ̀mọ́. ẹ sọlẹ̀ pé. ẹ ṣeun ìyá. àná ni ó júwèé òní o. Hmm. òní ni ó kù tàn la. Hmm. ogun tá a bá ti ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn náà ní lọ́la. Hmm. jẹ̀bi. ah ìyá. Yeah gẹ́gẹ́ bí òòyì mi tó ṣòkè fi wọ̀n mí. Hmm, ìburúkú ọ̀ṣẹ̀lẹ̀ o nǹkan dàrú nǹkan ó bàjẹ́ ohun burúkú ọ̀rọ̀ á já lóhun burúkú ohun burúkú ọ̀rọ̀ á já lóhun burúkú ogun ọmọ wa tó kéré màá wá jà nílùú tá a wà yìí ìwòye mi sì tàn mí gbogbo tí mo bá ti rí dandan ni kí n ṣàlàyé fún un ohun tí mo rí yìí ọ̀ṣẹ̀ ẹlẹ̀ o. Hmm. ẹ ṣé mo dúpẹ́ ìyá ẹ ṣé mo dúpẹ́ hmm, ẹ̀yin ní ìyá wa ẹ̀yin tó ṣe pé iná ilẹ̀ ń pọ̀n wá bọ̀ látijọ́ ìtítí dòní tọ́lọ́run ò ní ajábọ́ lẹ́yìn mi hmm. àní jábọ̀ ṣe bí ewé ìyá ló ní ìyá àsùkọ ewé òpópó ló ní ìyá àsùlẹ̀lẹ̀ ìyá mo dúpẹ́ lọ́wọ́ yín iná gorí ilé fẹjú ọmọ ẹlẹ́mọ̀nà tíjì tíjì ọmọ ẹlẹ́mọ̀nà tíjì tíjì ìṣàlẹ̀ ń pèsè bàbá yín ló ti jì nínú ọtí àrò tó ti rí nínú ọtí àwo ìyá mo hmm? dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí ọ̀hún nígbà tá a ti gbọ́ báyìí àwa náà mọ ìjọba kan ẹ ṣeun ìyá. ẹ múra kábíyèsí ẹ múra gbùdùgbẹ̀ tí ó jà tí ń wò lókè yìí bọ́ bá já yóò bára yé yóò bára oko. ìyá ẹnà lógun ọlá yín àníjọ já ẹsẹ mo dúpẹ́ kò ní já ẹsẹ mo. bàbá kí ọ̀rẹ́ ẹ̀ dáre nítorí ó jẹ́ mọ̀ pé ìlú kórèdé wọn ti bí mi ìbí nàná sì ti pààyà àti bàbá mi. Hmm. ọ̀rẹ́ mi ìyẹn ò ní pé ara nìkan ló bí ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìlú náà ti pa àwọn òbí rẹ̀ méjèèjì ṣùgbọ́n ọ̀rẹ́ mi níbi tí ọ̀rọ̀ wá dé dúró kí ló rò rárá bí o fẹ́ ṣe sí. ohun mo lè ṣe àbáfẹ́ hmm. ìlẹ̀kẹ̀ mọ́ jà sílé mọ́ jà síta ibì kan náà ni yóò já sí i ọ̀rẹ́ mi wọ́n gbẹ̀sìn ó gbẹ̀sìn wọ́n gbẹ̀sìn. àròdé yọ. adéọlá kò síwù rẹ láwùjọ gbogbo obìnrin tí ń bẹ nínú àbáwá yìí adéọlá ó wù mí kájọ kájọ da mọ̀lẹ́bí pọ̀ kájọ yínú ọlá kájọ kájọ farajira kájọ farajira wa adéọlá tó o bá lè gbọ́ tèmi inú mi ò bá dùn. rádaràdà. ẹyin támọ̀lá dàkún dé ń gbẹ́dùn lọ́rọ̀ rẹ̀ kí mú kéèkì adéọlá hmm, hmm. lákàtàpá gidi ló hmm, ká sí ẹ̀kọ́ kòró nǹkan mú yan gan ká iṣẹ́ yan gan yín ló da yan gan la ẹ̀yin nígbà tó mọ ọlá àtọmọ ọba tẹ́ bá fẹ́ra yín dákun kí ló rò pé ẹ mọ̀ bí. kí ni yóò mọ̀ bí yóò dà fún ọ. ọlá ni àtọlà ẹ mọ wa mọ lùwọ̀ ẹ jẹ mọ yí pọ̀ ẹ. ẹkùnrin ẹsìn rẹ tó bá ti pẹ́ mi náà kàn dàpọ̀ pẹ̀lú ọ̀dọ̀dọ̀rẹ́ ẹni tó bá kúkú ti rí orin fúlàní yóò ti mọ̀ pé kò sí kankan yóò ti rí bí kòkòrò ìwà báwo lọ́dọ̀ dámọ̀lá ìwọ ni, bá lọ́rùn wọ́n ní pé ká wá ẹrin tó ní ìwé ká fọmọtí ìdíwọ́ yọjú wọ́n tún pé ká bù ṣe gàdà ká wá ẹni tó lẹ́yìn ká fọmọtí ìjàpá rẹ̀ wá ní ọ̀gá dákun ṣé ẹran bí ìgbín rẹ ni mo sọ ẹ tí n bá tiẹ̀ wá ní kí ni gbogbo ìlú ìlú tó tí mo wá wẹ́ni tí ń fẹ́ tí mi rí báyọ̀ ìwọ tó ò sí ìlàbùṣe débi tí bàbá rẹ ó yàgò fún ọyìn ló wá kù sí mọ ọgbọn wọn jẹ kẹsàn án kan ọjọ́ kíjọ́ ọjọ́ kíjọ́ tí mi rẹ bá tún jù tó kàn wọ pé o fẹ́ dáná ara rẹ jù tí o bá tún dá mi dúró tó bá lè báyìí wọn lè wà kí ló dé ọ kí ló ṣe. Adéọlá ọ̀rẹ́ mi. Ah. Dákun dákun sẹ́mi sẹ́mi ọ̀rọ̀ mẹ́rin ló sọ sí ọ bó ṣe wọ́ mi látòkè délẹ̀. Ó mi látòkè délẹ̀ àbí bẹ́ẹ̀ ni pé ìjẹ́ èèyàn iṣu ẹni mà ní mọ ní tọwọ́ bí po. ọ̀rọ̀ wà lọ́rọ̀ ọmọ yìí ọ̀rọ̀ wà lórí ọ̀rọ̀ ọmọ yìí já lọ náà. kọrin ìlú tí ò bá sì kọrin ìlú á jẹ́ pé ìlú sì di ìbànújẹ́. ìyá mi mo já nù wọ́n ní mo fẹ́ lọ gbẹ̀san àwọn tó pa ìyá àti bàbá mi ẹ gbà fún mi. Aṣọ bá sì dàrú rádaràdà là ń ràn wọ́n ti jáwé mo ṣèyí ná èmi náà fẹ́ lọ wá agbókílẹ̀ ṣèyí fún fún wọn ni ṣé n tó fẹ́ mi n tí mo fẹ́ mi sọ fárọ́ mi ti di mo dáhùn níbo lọmọ yìí gbà lọ níṣẹ́. àyìndé àyìndé àyìndé ọmọ ọmọ ẹni ọbàjọ ni àbájọ àyìndé. Ah, adífálà eléyìí ò dùn dà. àwíṣẹ o. ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀. àṣẹ àfọ̀gbọ́n. ọ̀ọ́ni ṣubú dànù. àṣẹ àṣẹ wá. wo adífálà kò sí ti ń kàgbà láyà bí ifá tá a dá tí ò lè tutù. Hmm. adífálà hmm. ọ̀rọ̀ tí ìyá àfin kábákábíyèsí sọ bó ṣe ní ètùtù tí ó sì lẹ́bọ hmm ni ọba wa wò ó kábíyèsí kádi ọpẹ́ lórí kíbàtọ pẹ́ lẹ́sẹ̀ káàsì ọpẹ́ lẹ́nu kánrin kése ẹ wo ìrùkẹ̀rẹ̀ ọwọ́ yìí yóò jẹjẹjẹ yóò dòkè ní àṣẹ láti ìgbà tẹ́ ti sọ fún mi èmi náà sùn ń owó torí ọ̀rọ̀ tó bá ka ládùúgbò ẹni ká mọ̀ pé ọ̀kan ni hmm. kábíyèsí àti rọ́nà àbáyọ ọ̀rọ̀ wa tọpẹ́ àbíyèsí o. ifá ní ká ṣe ètùtù bá a bá ṣètùtù yìí tán bó bá di ọjọ́ kẹfà a wà á gbé ẹbọ kàkà tí kagúnláyà á gbé e lóríta mẹ́ta ìlú wa kábíyèsí ẹbọ tá a bá gbé lóríta mẹ́ta yìí òun ní ọ̀fà olùwọ̀ wá fún rẹ̀ olùwọ̀ náà láwàá ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ tá ṣètùtù ìlú ọba túbà.

lálódì ẹ mọ̀ tún káwọ àkẹ́yìn mọ́ bá a bá ti gbé ẹbọ sórí ìta ìlú wa ẹbọ òun gangan ni ó fa olùwọ̀ wá fún rẹ̀ bá a bá sì ti fi ṣe tutù ó parí. káyọ̀sí adúpẹ́ lọ́wọ́ alálẹ̀ adúpẹ́ lọ́wọ́ alálẹ̀ awo kábíyèsí adébálà ńgbọ̀ òun ti wá rí báyìí òun wàhálà lọ́wọ́ mọ̀ ẹ ṣe ètò pẹ̀lú àwọn olóyè gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe ẹ lọ rèé ṣètùtù ah, ẹ ṣètùtù. kábíyèsí kábíyèsí kábíyèsí ó ẹ ṣe mo dúpẹ́. àròdé àpátápá ara ọkùnrin ogun mo fẹ́ kọ́ ọ lọ bá ń dáhùn ìwé kan mo fẹ́ kọ́ ọ lọ bá ń jẹ́wé gbégbé wá bẹ́ẹ̀ ni kó o já òsì bàtà àtòjú oró torí ojú oró báyìí ní lékè omi òsì bàtà a sì máa lékè odò hmm, bọ́ ọba ti wá jáde wọ́n fẹ́ kọ́ ọba ń lọ kó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́ kọ́ ọ lọ́ṣẹ̀ bọ́ ọba wá dé omi tí ń fi tara lọ. Mm. lóró nílékè omi kò sí bàtà nílékè odò bẹ́ẹ̀ ni. lóògùn ọ̀fẹ́ mo ti múra mo ń ròde tí mo sọ fún mi. ọ̀dà má wàá pẹ́ bó ṣe ń lọ yìí bá ọba wá débi tó ń lọ kọ́ ọba ń wá sọ fún balógun wọn pé bójú bá yẹjú o kó o mọ yẹ. wàá wò oòrùn ló ti yọ ẹ wọn pẹ tó gbé. mo dé tán káró ni wọn. eyín ejò. ọ̀kárẹ̀ bí kejì rẹ bá ti ti ibi tí mo rán dé mo fẹ́ kọ́ ọ̀ràn létí pé. Pe mo lóògùn kan tí mo fẹ́ fi kún tí mo ní ọ̀lọ́ já wá ó tó pe gbogbo ẹ̀ bọ́ bá ti dé kó rán létí. káìlẹ̀ káìlẹ̀. ìgbà ọkọ ìgbà àgbà wọn gbókè ilé bẹ́ẹ̀ ni òkè ò jẹ òkè òmu òkè náà ni ó sì kó o. ọmọ ọlá ìyàwó mi lọ. Bàbá mi, olóòtú ti ìgbà mi. Bàbá fẹ́ kẹ́ ẹrú mi lágbára kí n fi kó gbòjà ló apó àwọn tí wọn lè fún mi. àròdù tí orú ọ lágbára kó o lọ fi kó gbòjà ìlú akóredé. kì í ṣe pé ìlú irú ọ lágbára àmọ́ ìlú akóredé tó o dárúkọ yìí òòṣà kan bẹ́ńpẹ̀ tó dùbúlẹ̀ tó sì ń dẹ́rù bara rẹ̀. bàbá mi hmm? ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀fẹ́rù lágbára mi kí èfi ló kó mi jù. Hmm. Hmm. bàbá mi bọ́dọ̀ bá wá rí báwọn náà èmi náà ó ṣe bí akọni tó mí sùúrù ṣàṣàrò ẹ kí n lọ bí táwọn ìyá àti bàbá mi lọ. èèwọ̀ ọmọ yìí kú ló ń dún oníkọlà irọ́ ẹnìkan yìí sì rárúgbó òrò rẹ̀ bírò rẹ̀ bá bímọ tiẹ̀ lẹ̀ kí dàbí bàbá àtìyá rẹ̀ ni kò sí kúkúkú kankan lójú ẹ̀ bọ́rọ̀ bá wá rí báwọn ó ní tá à ṣe é sí. bàbá mi ẹ wo òṣìṣẹ́ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fìtùrùtù ọmọ ẹkùn tí ìjọ̀kan tán ti tún ń bèrò mí ìlẹ́ o ọmọ ọlá. ìyá hmm? níbo lẹ ti morúkọ mi àtorúkọ bàbá tí wọ́n ló bí mi lọ́mọ. <laughs> ọ̀pọ̀ lórí ta bá débi òrùka fún ọ fìyín ìwúlẹ̀ hmm, ìkìlọ̀ ni mo wá sọ fún ọ o mọ̀ ní lọ́kàn gbẹ̀sán wọ́n ní lọ́kàn pọ̀ yàrá torí aforo yàrá kì í jóró tán mọ́ yàrá o. ìyá ẹ̀san wọ́n gbẹ̀san. wọ́n gbẹ̀san. ìyá wọ́n gbẹ̀san. mo ní ọmọ gbẹ̀san. ìyá wọ́n gbẹ̀san. wọ́n gbẹ̀san bàbá lọ gbẹ̀san <laughs> ọmọ polúwọ́wọ́ ló tọ́ ọmọ pọ́n ifátífá pàjẹ́ ni láti gbòdú ló tọwọ́ gbòdú òdúgbò àwọn ni ọmọ tẹ ọlọ́ọ̀tẹ̀ bọ́ ọ bá tẹ ọ gbójú oṣoònù bọ́ ọ bá ti wá lọ tẹ ọ tẹ wọrin ṣègùn ó tokoko ẹyẹ òru ikú ìjòbù o ìrẹyẹkẹyẹ kan ò sì gbọ́dọ̀ bá wọn jàgbárì ṣáṣá. mọ́jọ wò padà ń bẹ̀. Ah, ah. wo mo fẹ́ kọ síbẹ̀ jù báyìí. bí mo ṣe lálàá náà rẹ̀ mo rí ìyá kan ló yọ sí mi ó ní ìgbọ̀dọ̀ gbẹ̀san. ọ̀rẹ́ mi alódòyè àlọ́ ńlá làlá tó láì bẹ́ẹ̀ náà sì ni ó ní ìtumọ̀ ńlá ṣùgbọ́n èmi ò bá ní kí wọ́n bá àfi ọgbọ́n kan wá o. ìbá dàpọ̀ mọ́ gbẹ̀san torí kí ọ̀rọ̀ ìmọ̀ bàbá bò mí Abákẹ́ ọ̀rẹ́ mi hmm. kí n mọ́ gbẹ̀san kọ́rọ̀ náà mọ́ bàa bẹ́yìn yọ. Mm-hmm. mo ní abomi sẹ́nu káfẹ́ ná inú ò gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ lómi ò gbọ́dọ̀ tú dànù hmm. wọ́n ní mọ́ gbẹ̀san olúwa tí ẹ bá ní bínú pé ohun tó kà mí ló bá sí nínú ìbárọ̀ yìí kà mí pẹ̀sán torí ogun tí ẹ ń wò kò dàbí yàn bẹ́ẹ̀ ni kò dàbí ọkà. bẹ́ẹ̀ sì ni ọta tẹ̀ ń wò kò dàbí sẹ́yìn àdàdúrẹ́ kẹ máa wò olúwa mi irinwó ọgbọ́n ẹ̀ẹ́gbẹ̀ta ète kò yí kádàrá padà. Hmm. ọ̀tá tẹ̀ ń wò ó kò dàbí sányán bẹ́ẹ̀ ni kò dàbí àdìrẹ. olórí ọ̀dọ́ ẹ eh, kòun ni kòun ni kí sì ń dóògì kalẹ̀ bí eré bí eré àlàbọ̀ òun sì ń dẹrù mọ́ wa lọ́wọ́ ṣé bá ṣe máa wò ó tìlú wa yóò máa ṣòjòjò táwọn olóyè ọ̀tún lúkọ́sì àtàwọn kò ní rí ṣe sí ẹ wo àwọn obìnrin lè lòdù mọ́ rárá àwọn ọkùnrin gan tá a bá fàárọ̀ lóko nígbà táyé bá a dé lọ́sàn-án inú ìlà ìlú lábàáyé olórí ọ̀dọ́ a sì fi ń jẹ olórí ọ̀dọ́ àṣà yóò lè gbádìí yẹ ṣé bá ṣe mọ ìwórè. olórí ọ̀dọ́ táwọn bàbá wò bá sì gbèsè ẹ jẹ́ káwọ̀ ọ̀dọ́ náà sì gbèsè à ń pọ̀ ilé ọmọ ìdí ẹmọ láwó nù. yọ̀dà fún yín ìbàlódé ayé ò ní dé báyìí èmi náà ní kí n darí oko àárọ̀ kí n ké sí gbogbo àwa ọ̀dọ́ pátá ni. ìlú ìlú tí wọ́n bá ti bí ni ìyọ̀ nígbàdúrà tó pápá bẹ̀rẹ̀ fún pápójú yan bẹ́ẹ̀. ẹ ẹ àwa náà àwọn àkànṣe sí i. yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ ẹ̀yìn sórí lórí àṣègbèsè àṣègbèsè ìlú tí ń ṣègbèsè o pàápàá jùlọ wọ́n ti pa adífálà adífálà sì jẹ́ oyé wọn pé ẹbọ kàkà tí ń kagún láyà ni wọn ó gbé tábà eré èní sọlá wọn ó gbẹbọ wọn ó ṣèpèsè nta èrò lùwọ tábà sì ti ró lùwọ àbùṣebùṣe. bóòlù wọ́n ṣe mọ̀. jẹ́ mọ̀ pé támọ̀lá ọ̀rẹ́ tèmi ni hmm. ọ̀dọ̀ bàbá támọ̀lá lèmi ti gbọ́ ẹ mọ̀ pé kò sí tí ó ṣẹlẹ̀ nínú ìlú táwọn olóyè ò ní jábọ̀ fún bàbá támọ̀lá hmm. eh, ibẹ̀ lèmi ti gbọ́. ti ń túmọ̀ sí pé. ìwé eh, ni wọ́n ti fi ń tó wọn létí o lèmi ti gẹ́ gbígbọ́. ń dábọ̀ náà eh, dúdú o. elédùn àjọ so ni. ọwọ́ eh, dúdú gbogbo wa náà yóò wa lẹ́nu. àmọ́ olórí ọ̀dọ́ ẹ mẹ́wàá torí ọ̀rọ̀ bàbá kò sí ẹ̀yin ẹ mọ́ jòkó o. Ah, ah, àwọn jòkó tẹ́lẹ̀ á wà ìbí dùn ikú nìkan ní bẹ́ẹ̀ sì ni kò sóyà gangan tó máa ya lékeléke tó nǹkan fún kí elédùà kó má fòkú tó yáwó pè ní àti. Hmm, àkàbí ẹnu ẹ̀yin ọkùnrin dùn púpọ̀ àmẹ́bẹ̀ tí ń bí ọ ni pé wọ́n jà ń sọ lọ́gbọ́n. àṣẹ o. adéọlá ọmọọba bíi tiẹ̀ sanwó bírú ọmọọba bíi tiẹ̀ bá ń bẹ ni yóò mọ̀ fọlá jiyàn àmọ́ ti ẹ̀kọ́. ẹ ò dá fún ọmọ ọmọ ọba ẹ̀yìn sórí adéọlá hmm. mo fi elédùn àbíọ́ ah, dákun ṣe tọ̀rẹ́ mi hmm. ah, igi pọ̀ nígbò ká tó mú di ọmọ ká tó gbẹ́gbẹ̀dú iyùn sì pọ̀ lọ́jà Ṣàngó wo kókó mọ́kele ni hmm. ó mọ tó rí ah, ìwọ rẹ ọmọọba ọ̀rẹ́ mi rèé ọmọ ọlá tọmọ ọlá àtọmọ ọba wa dára wọn pọ̀ <laughs> ẹ mọ ọlá wọnú ọlá ẹ mọ farayọlá ni. Adiola, hmm. wọn sì dákun gbọ́ tèmi ọyẹmí gẹ́gẹ́ bí irun ṣe ń yẹ lórí ni ọyẹmí gẹ́gẹ́ bí bàtà ṣe ń yẹ látẹlẹ ẹsẹ̀ ọwá wù mí gẹ́gẹ́ bí eyín ṣe ń wu èrìgì ẹnu Adéọlá ò sì dákun gbọ́ tèmi jẹ́ kájọ fi ọlá yí ọlá kájọ yí lára wa kájọ fi ọlá yí ọlá ó wù mí kó gbọ́ tèmi. ẹni tó dáni nílé tí ò rẹ́nìgbè ó dáni lódò ò rẹ́nìgbè níbi tí orí bá pọ̀ tí ò bá fi rí ìwọ sì gbìyànjú àti forílẹ̀ kì í ṣe ìgbà kọ́kọ́ rẹ̀ tó pè mí tó bá mi sọ̀rọ̀ pé èsì kan ṣoṣo tí mo ń fọn ni wípé kò sọ̀rọ̀ mi dìbò sọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ ni ṣé o rí àwọn sàwáwú ẹgbẹ́ rẹ nínú òrùkọ lè kọ́ mi sí wá gbọ́ ọ̀ jẹ́ kí eléyìí jẹ́ ìbẹ̀rẹ̀ àti òkú tó tún dá mi dúró sọ irú nǹkan báyìí ọjọ́ tó bá tún bẹ̀rù wọ́n fi kan ìyẹn bájọ́ tó tẹ̀lé. olówó dàbá ní ọ̀dọ̀ àìyíwọ́ ni òsì tóbi ni o ṣe é nú ní. ọdún ló ní pa. òjé gbádùn lóbìnrin gbà fún. Ah, ah, ọ̀rẹ́ tiẹ̀ ní oṣù wo tọ̀wẹ́ wa ló ṣe. bàbá mi bàbá mi dọ̀ọ́ èmi ò mọ̀ pé òun tẹ̀yìn àgbàlagbà máa ń pa pé olówó so gbogbo tán èmi ò mọ̀ pé irọ́ lẹ fi wọ́n ń pa ẹ̀yìn àgbàlagbà. irọ́. bẹ́ẹ̀ ni bàbá mi. irọ́ bíi ti bú o bí èbá ẹ ṣe pé irọ́ lẹ fi pa ni ó ti tó bí nǹkan bí òṣùpá méjì ń lọ mẹ́ta nísìn tí ẹ ti ń lé adéọlá ọmọ ọba pé mo fẹ́ fi ṣaya tí ò sì jẹ́ mi ní òwò títí dìṣẹ́ báyìí ládùúrú bẹ́ẹ̀ ṣe gbajúmọ̀ tó ń nù lùwà yìí ládùúrú bówó ṣe ń bẹ tó yìí ṣé bó bá ṣe pé olówó ṣe gbogbo tán ni ṣé kò yẹ kó gbọ́ tẹ̀mí kó gbà. àmọ́ ah, ni. ó bàbá mi. ó kéwèé ah, bọ̀ bá kéwèé ọ̀gbọ́n sọ pé nu àgbà ń hùn ìtagbà bá rí ń jòkó bọ́mọdé bá nàgà kò ní rí i <laughs> fọwọ́ sí o àgbà tó pòwe tó ní olówó ṣeun gbogbo tó èèyàn ní ọjọ́ mọ́tálíkà ó ní tí ń rí bọ̀ ìyá tó bí wọ ọdún mélòó lọmọ tí mo lé kí ọmọ ní ń sọ fún ṣé bọ́mọdé bá kọyán àná àwọn àgbà wọn á sì fi tàn balẹ̀ ìyá rẹ tó ń wò mo lè tó ọdún mẹ́ta kó tó gbà mú mo sì sáláì mọ́ jòlówó ńgbà náà kúrú jí ń bẹ olówó ni mí kí ló ń pè yìí. bàbá mi o. owó <laughs> ń bẹ bí ìfẹkẹrẹ. ọ wá rí èyí tí ọmọ bá ń ṣe òun kò gbọ́dọ̀ mọ ṣe bẹ́ẹ̀ hmm. bí ọba ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ di ń gbẹ fún ọ nù ìwọ lọ́wọ́ sí kíni wọ́n tún wá karamọ́ sí ó rí i pé òrìlé òdì ọgbà náà torí wọ́n ní òjì ń gbádùn báyìí lóbìnrin gbà fún àgbàkalẹ̀ rí gbàgbó àgbàkalẹ̀ fọ̀ ń gbọ̀dọ̀ ẹ wo kékeré àwọn ti pàdé. Hmm, tó kíjọ fẹ́rẹ́ afọ́fẹ́ yẹn rí mo rí bàrẹ́ o olúgbó olúgbó mo rí bàrẹ́ o. ẹ̀yin ìyá mi àgbà ẹ dákun ẹ dábọ̀ kẹ́ ẹ fi èdénú kẹ́ ẹ fi èdé gbogbo ara torí inú ìlú wa yìí ńlá ẹgbẹ́ bọ kàkà tí kagúnláyà yìí wá ẹ olùwọ̀ ìní ń jẹ wá ń yànú ìlú wa yìí o ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa fọlùwọ̀ wá fún rẹ̀ kó rìn wọnú ìlú wa yìí. kéku ó lè ké bí eku kẹyìn ó lè ké bí ẹyẹ káwọn ọmọ èèyàn ọmọ fọhùn bí ọmọ èèyàn. ẹ àtọ̀tún àtòsíbá ilẹ̀ yẹn lè fi kórè wọlé o ẹ dákun ẹ dábọ̀ kẹ́ fi ìdénú ẹ bá wa fọlùwọ̀ wá sínú ìlú wa èyí tá wí yìí kọ́ dàsẹ́ fún fún fún àṣẹ òrìṣà lẹ́nu mi o àfẹ́ òrìṣà lẹ́nu mi o ìdí àwọn òrìṣà ẹni mi ò má bọ̀ lónìí dé bá o. àròdé yọ o. ìyá mi àlálà kan ni mo lá aláhùn sì ṣẹ̀rù bà mí. sáwọn mo lálàá pé mo kógun ja ìlú akóredé. olúọdẹ olúọdẹ olúọdẹ yídà bàbá yídà. kọ́ ọ gbà lẹ́nu rẹ̀ bàbá tí wàá rò pé lóò fi dà á lálẹ́ gàràgà ṣé wọ́n ni ni ò tó wọ́n ni ni àbí wọ̀nyẹn ni ò tó wọ̀nyẹn. dákẹ́ nu ẹbẹ̀ ẹ pé bàbá yín jáde fún mi. ṣóògùn ọ̀fẹ́ o. ta lẹ́yìn o kí ló fẹ́ ta ló béèrè. ẹgbẹ́ ojú ọdẹ mo wá kí ọ. lóògùn ọ̀fẹ́ o. àwọn ọ̀dọ́ ó bàbá a ní sẹ́sẹ̀ láàrin torí wọn ò tí ì rí kankan mo fẹ́ ká fúnná hàn wọ́n mo fẹ́ kí wọ́n rí kíkó kí yòrò mo fẹ́ àwọn tá dá lé sùn tá a dáná sùn mọ́ lé lọ́pọ̀ àwọn tá a kòtò sàárè mi sílẹ̀ táwọn ẹ̀dùn sílẹ̀ láàyè ọ̀tọ̀ àápù òjijì bí ọ̀rọ̀ káàkiri <laughs> yóò sì là lóògùn ọbẹ̀ o bàbá lóògùn ọbẹ̀ o ẹ ti mọ̀ pé tèmi bá ti oògùn inú mi á sì mọ̀ tù èmi ẹlẹ́wù oògùn lóògùn wọ́n gbà iṣẹ́ kí làwọn gbà bàbá èyí tó bá ti rìn wájú lé yín tí ó mọ̀ rìn káwọn káwọn ní. o ṣeun wọ́n gbà nínú yìí. lóògùn ìtajà àgàdàrà ni ẹ̀rọ ọ̀la ni. olúwa mi kàn. ilẹ̀ olúwa mi ní bá sọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀. ló gbọ́ fẹ́ o. aráàlú ni wọ́n aráàlú ayé náà ní láàrín ìyá mi ń ṣe ojú rẹ pẹ̀lú wọ́n ti yọjú ẹ̀ àwọn ọ̀ràn rẹ̀ kì í lójú rẹ̀ ìlú ọ̀ràn àbúròjù bàbà. mary yẹn mi ò kí yín ni dáadé mi nígbà ẹ̀ ń sèyàn àtàwọn ẹranko yìí náà. ẹ wo kò sí tí mo bá fi kíkí yín ṣe ẹ dún náà òkété yìí bọ́ lọ́wọ́ lọ́wọ́ bọ́ lọ́wọ́ lọ́dẹ òun fèsù jẹjà yìí tún yìí tún lọ jalè ẹ wo bàbá ṣé kí mọ́tò òun ní kí lójoojúmọ́ olùlẹ̀ tí fẹ́ẹ́ parun tẹ́. ọ̀kàrẹ̀. Ah, dáadáa fún ọ olúwa mi o lè rí gbogbo àwọn aráàlú wa wọ́n máa sọ̀rọ̀ yín láì dáwọ́ lẹ́wọ́lẹ̀ dání àṣeyàn ní ẹrù kan lọ́dún protein rọ̀ mi ìfẹ́ bá ti kú náà ní. no problem. ndé bọ̀ ndé kò gbà kàdà. ndé bọ̀ ndé. àwọn àbúrò àwọn àbúrò sọ àti àbúrò. ó yẹ wọlé lọ ibi tó bá tún kúrú wẹgbẹ jáde. àti kúkú yín obìnrin náà ni kí a ló dé tó lépa mi. olóde òní ló ráyè mọ. èmi sanlọgọ máa fọgọ mi yọ ni saolu sì máa fi di ọgọ tẹlẹ fọ mọkànmọkà èmi ráyè mọ ẹnu rẹ kọ ìwọ kọ ló dájọ́ kú mi bẹ́ẹ̀ mo wí fún ọ. ojú ọdẹ gbogbo kọ̀ọ̀kan tẹ́ ẹ ti ṣe pamọ́ tún fáyékáyé gbọ́. kí ni nǹkan kan olúkálùkù àbítí ẹ lábẹ́ aṣọ kí ni nǹkan kankan tó rí lábẹ́ aṣọ mi tó tiẹ̀ wá kan kúnlé lórí èé ṣe kí ni à ń ṣe ọ́ rí ọmọbìnrin yìí mo sì ju náwó o. irọ́ ni ó ṣèwọ̀. níwọ̀ kádàgòdò wúbọ̀ lẹ́lẹ́ ògiri àlàpàtì ìkéwọ̀ bájábájò bíi akòwò ló kú ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì fẹ́ràn ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ẹni ní tọ́lọ́hún òmùdògbẹ́ ò bẹ́rẹ̀kẹ́tẹ̀ rẹ̀ lódò ìràgbé tó ju ju rẹ̀ lóògùn káró ní mú ọ. Hmm. wọ́n ló ní. kú ni lè ṣe fún ẹnikẹ́ni yálà ènìyàn bí igi oko bí nínú omi bí nínú yànrùn ikú ni èrè ṣe. lọ àforíjì. a wà lọ báyìí a lọ ṣàlàyé fún wa àwọn ọmọ níbi ìbá wà lánàá ẹni láyé ìrànwọ́ rẹ̀ fún tí àròyìn tí yóò rò lágbára nítorí àwọn àlọ́ akóredé wọn ìfẹ́ràn rírọ̀ àmọ́ mo mọ̀ pé elédùà ló gbé ọ lékè mi. Arábìyàn ó ti dọmọ kú ikú ò gbọdọ̀ pa ọmọ bẹ́ẹ̀ ló ti dọmọ àrùn àrùn òsì nígbì ọdẹ ó ti di ọmọ àwọn ìyá mi ọlẹ́yẹ apá yìí ò ní ka ọmọ torí ọmọ lárọ́ ìka òmẹ̀sì olùpọ̀nà àjàkáyé alánú àwọlẹ̀ jagunjagun lóde ayé jagunjagun lóde ọ̀run ni wọn wà jagun ayé fún ọ báyìí wọn sì dàtò wọn fún ọ bẹ́ẹ̀ ni tọ́rọ ti ṣiṣẹ́ ṣiṣẹ́ kó tó mọ fádá ó sì ti sàlọ̀sàlọ̀ kó tó mọ bòdì àlọ́ ló ṣe ló ká irú ẹ lọ bá ọlọ́fin ó dòlú ìyóró ìyóró ẹ̀yìn ọ̀nà ọ̀nà àfọ̀bọ̀sẹ̀jẹ̀ ló dífá fún wọn nílùú mọ̀ ká ibi tí wọ́n ti ń dájọ́ èṣù àjọ èṣù tí wọ́n ń dá ọmọ ara wọn ni wọ́n fi ń kó wọ́n pata lára wọ́n pata jèrò ó ti dọ̀rọ̀ gún méjì lónìí ikú kúkú kan ò ní pa ọ́ torí ẹ̀yẹ ẹyẹ dúdú orí àgbọ̀n wọ̀nyí ẹyẹ inú ilé mi lẹ̀ ṣe o a kì í bá nímúlẹ̀ ká pani a kì í bá nímúlẹ̀ ká dàṣẹ nírú gbogbo tí ń dánwó burúkú lára rẹ ayé ti mú kó bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ ni hmm. ẹ̀yin ìyá mi o akọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin akọ ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ ẹ̀yin ni mo wá pè lónìí o torí àdó mẹ́ta báyìí ládùn ẹ̀yin ìyá mi ò sòrò mọ̀gà ọ̀ká fọ́ ọ̀kán tẹ̀ ìka tó kù lẹ fi ń sọmọ aráyé lóore ìka tó kù ni mo wá béèrè báyìí o kẹ ẹ wá fún mi báyìí hmm, ẹyin ẹyin ya mí dà <laughs> ẹ ṣeun mo dúpẹ́ o hmm, aródeyọ̀ mo fẹ́ kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbóhùn ẹnu mi torí ta tí wéré báyìí ló bóyin ìlàkọ̀sẹ̀ báyìí ló bílẹ̀ abiyamọ ò sì ní gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta tí mo fẹ́ kó o gbọ́ gbogbo ògbàkúùgbà tó bá fẹ́ lo ẹyin ọwọ́ mi tinubu bí ọ tẹrùkà ẹ dìde bá ọ bá pẹyin tí ń bẹ lọ́wọ́ mi tó bá di ọ tinubu bí ọ nílùú akóredé tán tó lanu pàkà tó pa àwọn ìyá mi tó pẹyin mi jáde eku ò ní ké eku mọ́ ẹyẹ ò sì ní ké ẹyẹ ọmọ èèyàn ò sì ní fọ́ọ̀n bí ọmọ èèyàn àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin gbogbo wọn wọn jáde láyé o ẹsẹsì ìlú nǹkan pátá gbogbo wọn ni wọn gbọ́ wọn lọ bẹ́ẹ̀ ni ó yá tẹ́wọ́ rẹ̀. ó yá máa wí tẹ̀lé mi akíṣe mẹ́yìn ló bí arígídí akísemọ́yìn ló bí arígidi. arígidi ló bí akísemọ́yìn. arígidi ló bí akísemọ́yìn. ọ̀rúnmìlà ló gbọmọ akísemọ́yìn tán. ọ̀rúnmìlà ló gbọmọ akísemọ́yìn tán. ló dífá fún akóni nítọ̀ akóni nítọ̀. ló dífá fún akóni nítọ̀ akóni nítọ̀. tí sọmọ wọn nílùú ẹdẹ. tí sọmọ wọn nílùú ẹdẹ. akóni nítọ̀ akóni nítọ̀ yájú sọ ọ̀rúnmìlà. akóni nítọ̀ akóni nítọ̀ yájú sọ ọ̀rúnmìlà. ọ̀rúnmìlà pa. ọ̀rúnmìlà pa. ọ̀rúnmìlà jẹ. ọ̀rúnmìlà jẹ. ọ̀rúnmìlà yọkan rẹ. ọ̀rúnmìlà yọkan rẹ kó fi ránṣẹ́ sí i. gbogbo akóninítọ́ akóninítọ̀ tí bá fi ń korí ìwọ aródeyọ̀. gbogbo akóninítọ́ akóninítọ̀ tí bá ń korí èmi aródeyọ̀. ògiri alapa. ògiri alapa. ó ní kó máa wó lù wọ́n pa. ó máa wó lù wọ́n pa ni. Hmm. yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. Banji. Àbákẹ́. Ǹjẹ́ ọ? A kì í sọ̀rọ̀ èrò táyọ̀. Bí ẹ̀sìn níbí náà tó. Kẹ̀kẹ́ padà síbi. Àròdì òré wa. Òótọ́ ni pé àìsọ̀rọ̀ èrò kápọ̀. Àmọ́ ibi a bá ti rí pẹ̀lú. Àárí kùtù ni. Ibi o bá lọ. Àjọ ń lọ ni o. Torí bá gbé bá ń lọ. Ń lọ tó ń tarò rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi jẹ́ kí ọ lẹ́yìn ṣé wọn mọ̀ pé tálùkò bá ń lọ ó lọ tòun tó sun rẹ̀ ni gbogbo bí orí o lọ ikú wa àjọkù ni àjọ ń lọ. bẹ́ẹ̀ni. gbogbo bí o bá ń lọ báyìí ńlá jọ ń lọ o bó bá ṣe pé kú lọ fẹ́ lọ kú bí ọ̀ ń lọ ni ẹ kájọ lọ kú tí mo sì mọ̀ pé elédùà ò ní já rí kú e bó bá wá ṣe péré náà la bá bá ń bẹ̀ kájọ mọ́ kéré oko bọ̀ wálé hmm. ọ̀rẹ́ mi jẹ́ àjọ mọ́ lọ. tàbínú tàbákẹ́ kájọ máa lọ. bẹ́ẹ̀ ah. òní yìí mo tún gbà pé ọ̀rẹ́ atẹ̀lé ni mọ̀ ìyá mi mo lè lọ́ọ́ tà ń ṣe. Hmm. tó bá wá rí bẹ́ẹ̀ bá fẹ́ fún mi lọ ìké ìkọ́bálá ìkó ìkọ́ mojì lẹ́sẹ̀ àyùnlá àyùnbọ̀ èmi lọ́wọ́ ń yá mi. àbí ìké ìkọ́ bálá ìké ìkọ́ mi jù lẹ́sẹ̀ àmì ń lọ àmì bọ̀ èmi lọ́wọ́ ń yá mi. ẹ ṣeun ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi àròjì ìfura lògùn àgbà lóòótọ́ o àmọ́ bí ìfura bá ti wá látọ̀dọ̀ àgbà á jẹ́ pé ohun burúkú fẹ́ ṣẹlẹ̀ ni hmm. mo fi àfura o hmm. mo fi àfura. ìfura lògùn àgbà hmm. àkíyèsí kan ni mo fẹ́ pè yín sí ṣé mọ̀ pé oríṣà la yìí tí ń já sí pé a ti fẹ́ wọ̀lú àkórèdé ìlú akórèdé ti dáná kàkalẹ̀ iná tán bá sì dá fún gúnugún ẹyẹ ẹ̀mí ni wọ́n èso. Hmm. aródeyọ ọ̀rẹ́ mi irú orin wo gan-an lákọsígbẹ̀dù tó wà náà àbí oní mo ti wí. Hmm. àdùnní wo ìwọ́n fẹ́ pé nǹkan méjì lọ́sọ̀ hmm. kábíyèsí kábíyèsí olówó orí mi láti bí ọjọ́ mẹ́ta ń lọ sí sí ilé ti yọ̀ǹkọ́ ó ti ń ṣàkíyèsí ní ẹ̀sìnbẹ̀sẹ̀ wọn ṣe tẹ́lẹ̀ mi kẹ̀sì mọ́ òun mi nìkan ni mo ṣàkíyèsí mọ́ Adéọlá gan náà ti ṣàkíyèsí níbẹ̀ ṣe ṣe ìwà yín ti yàtọ̀ ìṣe yín ti yàtọ̀ kábíyèsí ẹ̀dàpọ̀ ìṣàánú mi ìṣàánú mi o. Hmm. olórí àdùnnú. kábíyèsí mo lọ́dọ̀ yìí ọmọ ẹgbẹ́ burúkú tí mo ń ṣe láyé bàtà rẹ̀ bá gbé olúwa fún bíbí mi. ṣé sórí kí wàhálà mọ́ ṣẹlẹ̀ kó di mọ́jà. olùwò tẹ́ ní á wá láti fi ṣètùtù kí wo lè tùbà kó lè tùṣe fún wa. ọjọ́ méje ni wọ́n dà ó ti péjọ mẹ́fà lónìí àìlóyìnbó. ṣé bàbá wa rúlu wọ̀ ní ń bọ̀ wá lókè yìí orí ìta ni ó jà yìí. nígbà òní jẹ́ nígbà òní jẹ́ kí àjálù burúkú jáde mo fẹ́ kẹ́ mọ̀ wípé àlejò ní ìṣòro jẹ́ ò bó pẹ́ bóyá yóò sì di yóò lọ ṣe rí nǹkan tó dáni lójú mi wípé kí ọjọ́ méje tó pé oúnjẹ tájá ò jẹ kábíyèsí èso ó ṣe é. ẹ̀wọ̀n kábíyèsí àwọn alálẹ̀ òun àti ìrẹ́yìn gbogbo tí ń jólù wọn pátá yóò sì rọrùn tí òfin ní sí wàhálà lórí ẹdẹgbẹ tí yóò tọ́ wa sọ́nà. ìbúrú fẹ́ rí kókó lùwọ̀ hmm. ẹ̀yìn ilẹ̀kẹ̀ tó pọ́nrún pọ̀ lásìkò tá a wà yìí o. Hmm wọn àwọn ò ní mọ̀ wípé bí wọ́n ṣe ń lò lẹ̀kẹ́ ti ẹnu ìṣayé ọmọ ọba ni wọ́n ṣe bí gbogbo tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí kò ní nǹkan kan ṣe lọ́dọ̀ rẹ ni kò tiẹ̀ bà ọ́ nínú jẹ́ rárá. a ti wá sí tó wá ṣẹlẹ̀ kábíyèsí ní bí bọ́mọ yín ṣe máa ń lò tẹ́lẹ̀ mọ́. Ah. níbi ọjọ́ ibi tí àwọn ọ̀rẹ́ mi ṣe nínú ìbùkẹ́jì òun ni wọ́n rán ibẹ̀ bí kí n wá lọ pẹ́ ah! débẹ̀. ohun tí wọ́n sọ fún yín nù àwọn ìlú akórèrè ti pèsè ẹbọ kàǹkà tí ka gúláyà wọ́n sì ń wá olùwọ̀ tí wọ́n tó fi bọ ìlú wọn nù. Ah! ẹ mú bẹ́ẹ̀ lu o kò sí ìkankan bí ó sì rí bẹ́ẹ̀ ti gbọ́. ẹ ẹ ẹ mọ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀ mi bá fọ yín mọ́. ẹ ẹ wẹ mọ yìnbọn. ẹ mọ yìnbọn bàbá ẹ ṣàánú wa. arákùnrin dákòbò ni wọ́n ti wá ná. ọmọ gan o bí ẹ bá ṣe gbọ́ ọgọ̀ ọ rí mi bí mo ti wà yìí ọwọ́ ń bi mí pé mo ti wá kò sí wàhálà. arákùnrin dákùn tí lọ́ọ̀ fi mo fẹ́ gbà. tí mo fẹ́ ọ ti dànù ẹ bó olùwọ̀ ní bẹ́ẹ̀lẹ̀lẹ̀ elédùá sì ti tarí ẹ̀yìn wánu ẹ̀yìn láì kó lẹ̀ ọ̀yá ẹgbẹ́ra. má tì wá gbọ̀ngbọ̀n má tì wá gọ̀ọ̀gọ̀ níbi ò bá ń kó wa lọ ní ojú àtẹ̀lẹ́. ọ̀yá ẹ bọ́ wájú. ẹ má bẹ̀rù ẹ mọ bẹ́ẹ̀ kankan ẹ já lọ ẹ sàmọ. bẹ́ẹ̀ báyìí lè ṣe bó ti bẹ́ẹ̀ báyìí lè ṣe rẹ̀ rẹ̀ wọ́n kù yín bá jí lójú. mo sì kìlọ̀ fún àwọn obìnrin yìí kí wọ́n mi. Àròbìnrin. Ọmọ àrí ìbí. Ǹjẹ́ ọ dá mi mọ̀? Àbí ọ̀rọ̀ ojú ìrí? Mọ yàrá o. Ìyá ẹ̀san wọ́n gbẹ̀san. Wọ́n gbẹ̀san. Ìyá wọ́n gbẹ̀san. Mo ní ọmọ gbẹ̀san. Ìyá wọ́n gbẹ̀san. Wọ́n gbẹ̀san. Ah, bàbá lọ gbẹ̀san. <laughs> ọmọ polówówó ló tọ ọmọ pọ ifátífá pàjẹ ni láti gbòdú ló tọwọ́ gbòdú òdúgbò àwọn ni ọmọ tẹ ọlọ́tẹ bọ́ ọba tẹ ogójú oṣoònù bọ́ ọba ti wá lọ tẹ ọtẹ wọrin ṣẹ́gun ó tokoko ẹ̀yẹ òru ikú ìjògbó o ìran yẹkẹyẹ kan ò sì gbọdọ̀ bá wọn jàgbárì ṣáṣá. mọ́jọ wò padà ń bẹ̀ ojú àlá mi mo ti lójú ìrírí o. bí mo wá sọ fún ọtọ sí kí ìgbọràn sọ̀dọ̀ ẹ̀bọ̀ lọ ìfetísílẹ̀ sọ̀dọ̀ ráàbù lọ mo kìlọ̀ fún ọ mo wá bọ́ ọmọ bọ́ ọ fọ́ mo ní ọmọ gbẹ̀san ọ pé ní ìwọ gbẹ̀san ẹ̀sùn bíi ìbò ọmọ ká fowó yarò kì í dúró tán ọtún ṣe tán àti gbẹ̀san nìsín hmm? ará òwú ìrọrò àwí ìbẹnu kò tó jọ́wọ́tá jọ́tún bẹ̀sán ìyá wọ́n gbẹ̀san. ẹ gbẹ̀san nígbà yẹn a máa yí ọ torí rẹ ó pé dáadáa etí rẹ náà táyà rẹ wá gbẹ hàn ní tójú ẹni tí ń lérí pé òun ó rẹ ojú rẹ ó rí bí ọwọ́ àwọn lọ. ẹ ah rárá rárá wọ́n gbẹ̀san wọ́n gbẹ̀san wọ́n gbẹ̀san wọ́n gbẹ̀sán. wọ́n gbẹ̀sán àbí kí mo kí ni gbọ́ lẹ́nu rẹ̀ o. ọ̀rọ̀ rẹ ti yé mi sọ́ọ́rí ìgbà tí yóò bá ìdòórọ̀ la tálẹ́ òní ó fi sún tí ó bá ìdàfẹ́ mẹ́jọ ọ̀la láì ọ ti dẹrùn olùwọ̀. mo takarẹ̀ dànù mo takarẹ̀ dànù mo gbẹ̀sán. mọ̀ sí wọn arébi mọ̀ sínú túbú nílùú àkóńdé. èmi náà mọ̀. mo sì ti sọ fún pé ìlú àkóńdé ìṣẹ̀lẹ̀ náà ẹ̀ẹ́kejì ẹ̀wẹ̀ ó lóun rí ìyá lójú àlá ìyá náà ló sọ fún mi ó lóun rí ìyá kan a jẹ pé ìyá àfẹ ìlú akóredé ń lò hmm. bẹ́ẹ̀. kí wàá ní ṣíṣe báyìí tó bá wá rí báyìí bọ́rọ̀ bá kan òkè tó kalẹ̀ ó níbi tá a fi gbà. arábìnrin yọ ọ sọ fún mi pé ó lálàá tó bá jẹ́ pé ó sọ fún mi pé ó lálàá orí ìyá àfin lójú àlá rẹ n bá sọ fún ọ pé ìyá àfin tó wò àgbàlagbà ni ìyá àfin ó yẹ kó sọ fún mi bọ́ba wa rí bẹ́ẹ̀ aródò yẹ o ó yá nawọ́ rẹ síwájú ọwọ́ tó nà wájú yìí àròkò tí ó dọ́wọ́ rẹ bárokò tó dọ́wọ́ rẹ yìí ṣe dọ́wọ́ rẹ kọ́ wa gbéra kó o gbọ̀nà àfin lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. kí n mú lọ sáàfin kí n lọ gbé fún ìyá àfin àrùn ni kó òun ò ṣe kú òun bí mo wà. ó <laughs> dàbí torí tí dàdàbí rí bá lùgì àáfẹ́kù ni tọpẹ́ ọ̀gá gbasọ lọ́hùn. ọ̀gá gbasọ lọ́hùn. aṣọ aláṣọ báyìí lọ́gàá gbà bóra. ọ̀gá gbasọ aláràbarà bóra. ọ̀yà gbéra kó máa lọ. ọ̀hún epo ni àbá ìrówó rà ah, yín sì ń bọ̀ sọ bí erébèrè ọ sì ń bá mi sọ bí ẹ̀fẹ̀ bí ẹ̀fẹ̀ adéọlá kí lo fẹ́ gbà nú ọ̀rọ̀ yìí gan kí lo fẹ́ gbà nínú ọ̀rọ̀ yìí owó ń bẹ sẹ́yẹ ń bẹ aláàrí ń bẹ tọ́ọ̀sì mọ bí bàbá mi ti tó ń lẹ̀. àbí ó ah. dákun tí nǹkan mi bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó wí fún wa. Ah abọ́sọ́ ní gúgú abọ́sọ́ ní gbàgbà ó sì ṣe fẹ́ ni pé ìwọ nìkan ni ìlú ilé sì pé káfẹ́ra wa o káfẹ́ra wa tí ó ti wá di wàhálà ni ìjọba wà bẹ́ẹ̀ ìjọba fẹ́ gbà ni òwí fún ọ̀gá gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ wákàtí. ìjọba fẹ́ gbà ni òwí o. Adéọlá. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi bọ̀ ó túmọ̀ sí pé ó ti gbọ́ tèmi. mi ò mọ dóyìn ní tó bá jọ lójú rẹ ni kò sọ. Hmm. ń jẹ́ kó yẹ wá pé ànílàka ìkẹ̀kẹ́ mọ́nà hmm. tí ìbá wa ṣe bẹ́ẹ̀ ọmọ burúkú tó sọ̀rọ̀ ẹ̀dọ́ náà mọ́ a lọ́wọ́ kí ló wà nínú rẹ̀ wò bẹ́ yóò ṣe ìní ò bí ó fẹ́ ọ owó rẹ lómi tó fẹ́ ah, báyìí lábàá wà a rí lábà tí lábà yòókù. bówó ti ń bẹ tó yìí. àwọn ọmọ olówó àwọn ọmọ ọlọ́ba lọ́ba lọ́ba lẹ́yìn tó ọmọ kọ́mọ lùbọ́ kò ń ṣe dáadáa tó wá sọ ẹ̀dọ́ lọ́mọ àlọ́. Ah. ó jẹ́ lójú àgbà kò ní bọ́ọ̀dù bó ṣe rí. lẹ́yìn lákùnjà ni wọ́n bá dáadáa kiri àwọn àrẹ̀bẹ́ ni bóòlù lọ́wọ́ àjùlá láàlá. nígbà wọ́n wá ti bá láti ṣètùtù ìrìn lálẹ́ yìí wọ́n bá ti wá ń dàrú ẹ wà á lè kó oye gbèjì rẹ ìdẹ̀rù lẹ́sìn gbèjì rẹ á padà sórí rẹ ẹ̀yin kankan lẹ́nà sórí rẹ ẹnì kan kò sí tẹ̀lé tí èyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni owó wá ti dayọ̀ ẹ bó sì fún ẹ bó dà ẹ bó sì dọ́gbẹ̀ ọ̀run sọ̀rọ̀ gbogbo tá a fẹ́ lòdì tó ti ṣe fún wa ìlú òdòdó tí ìlú ń dùn ibẹ̀ lẹ́tì lọ rẹ̀ wúlò àbíọ́lá wá lọ́dà ìfẹ́ sáré dọ́dọ̀ rẹ̀ wọ̀ ẹ̀dọ́ wà dá lọ́wọ́ lọ sọ́kọ́ lọ́ba wù. nínú òfin gbà síbi tí ìlọ òjò. rárá ọmọ ọba ìjagun bíi ẹrú ọmọ ọba ní ọ̀ ẹ àwọn ẹ̀ṣọ́ bíi mẹ́jọ mẹ́wàá sẹ́yìn wọn lọ́mọ lọ láàrin wọn lọ́mọ ṣe gbà ẹ bàbá wa rí báwùrù àyíwọ́ ọyá tẹ̀lé ọmọ ó ti wọ̀ wọ gbogbo àdúgbò gbogbo ọba wọn ni ọ̀nà wọ́n sí. abẹ́ ìbádùn ló ti jẹ́ mi.

àkọ́jí èrè ọmọ akọ̀rọ̀ bíbí ẹ sì lọ rí ẹ̀pọ̀ rẹ àwọn aláṣepọ̀ ọba yín ṣe àwọn ọmọ ló dúró tì í wọ́n ọmọ yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀hún kíá ẹ̀mí ẹ̀yà àárín ilé ẹgbẹ́ tí yóò fi kó jẹun kó kí iná ọmọdún òkòlú àtọ́lé yọmọdún yọmọ ọlọ́dún wọ̀wọ̀wọ̀ yọmọ ọ̀wọ̀ lọ́sí. ẹ mẹ́ràn tí adìyẹ gorí rẹ̀ wọ̀ pápá wọn kun ikọ́ mu kán ẹ̀yà yìí tó ṣe náà tó ó dà yẹn ó fi mọ dáadáa. wọ́n sì kíá láwọn ọ̀rọ̀ adéọlá ọ̀pọ̀ àrò aṣọ ni mo lọ tí bò tó mọ èèyàn. ọdún sí mi kí n kọjú sí ọ tó lágbà kan lóṣòro kan kò lè mú ṣòro tíra rẹ̀ wọ̀n mí kò ọmọ. bẹ́ẹ̀ ni ìyá àwọn ẹgbẹ́. àrùn nìgbọ́n ra oògùn dánù jù ah! ṣé pé ọmọ inú ìlú wa gangan ni ọ́ ọmọ ní ìlú akóredé àyìnlọ bẹ́ẹ̀ ni ìyá. ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. Ah! dà elédùn àwọn èdè ó bàjẹ́ ẹ kú gbogbo ìlú o olú àwọn kékeré àwọn ọmọ ìbèrè báyìí wọn yà gbé náà. olú àwọn òkúṣẹ́ ẹ̀dú. àbọ̀lóyè wọ́n ní aborí aborí orí pa. ní abọlẹ̀ abọlẹ̀ ilẹ̀ lu. wọ́n ní abolúbọ̀bọ̀ tìrìbọ̀ bá bẹ́ bọ́. ẹni ó lè gbà wá kalẹ̀ náà nìyí àròdeyọ̀ <clears throat> bọ́ bá ti súre fún ìlú wa ìlú ó tùbà yóò tùsẹ̀ kábíyèsí ti bẹ́ẹ̀ gbogbo àwa awo pátá àwa náà ti bẹ́ẹ̀ ó sì lóun gbẹ́bẹ̀ ìdí nìyí tẹ́ fi rí àròdeyọ̀. àròdeyọ̀ ló kọ ara mi mo bẹ̀ ọ́ kódà ẹlẹ́dàá mi náà bẹ̀ ọ́ torí wọn mọ̀ pé báyìí yóò rí dákun wá súre fún wa wá bójú kú omi gbogbo àṣìṣe kéékèèké tó o bá rò pélédùn àbádìlọ pé nǹkan ó rí ní orí o ẹ olúwawo ọgbọ́n òdìdí àfọkù súre adáko. kọ́dà aródìyọ èmi náà ń gbẹnu àwọn ọ̀dọ́ ìlú wa yìí sọ dákun dábọ̀ fìyèdénú wo tàwa ọ̀dọ́ ìlú yìí náà dákun ṣàánú wa. ṣe sùúrù ọ̀bí èdè nù má wo tíya gbogbo tó o bá béèrè nínú òṣègùn ọ. nǹkan tí mo fẹ́ tọrọ òpò púpọ̀ àwọn ọ̀rẹ́ mi tẹ́ kó papọ̀ mọ́ mi hmm. òun mo fẹ́ jí kẹ́ bá ń tú wọn. aróde yọ ṣé nǹkan míì tún kù ń ẹ gbọ́ bàbá olórí. olórí tí bẹ́ẹ̀ bá sọ fún kábíyèsí kájí ẹ̀ má sí ń tí bẹ́ẹ̀ bá sọ fún pé kí kábíyèsí kó fi àwọn obìnrin rẹ̀ tí yóò fi àjò. kábíyèsí ti fi wọ́n lẹ̀. bá a ti wá ń sọ̀rọ̀ yìí olúwawo kí àwọn tó mú àwọn ọmọbìnrin tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ tí wọ́n tọ́ wọn kí wọ́n máa gbọ́ òun mi báyìí kí wọ́n sì máa fi wọ́n lẹ̀ lóko kábíyèsí báyìí báyìí. kódà ló kọ àwọn ọ̀dọ́ náà àṣẹ ti gùn ó ti di ṣíṣe. kí ló tún kù. ọ̀sán zapu hmm. hmm. ọ̀kárì kí ló tún lè kú ìlú akórèdé ìlú akórèdé ìlú akórèdé ó ti tùbà. àṣẹ ó ti tùṣẹ. àṣẹ eku ò mọ ké bí eku. àṣẹ ẹyẹ ò mọ ké bí ẹyẹ. àṣẹ o bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn. gbogbo èpè tí mi ti sẹ́kùlù akórèdé kó lodò báyìí kálukú lọ mú mi. àṣẹ àṣẹ àṣẹ o dàṣẹ dàṣẹ àṣẹ o àṣẹ. àmọ̀dúpẹ́ elédùn àmọ̀dúpẹ́ aróòdeyọ̀ adúpẹ́ adúpẹ́ pé òkun ó rí bá ti ṣe ọ̀rọ̀ náà gbé gbà ó fọwọ́ páwú ó sì fèrè gìdóbi sórí nínú ìlú wa yìí ó ti dẹni abiyì àbíbò ni. ó ti dẹni ńlá. ẹ̀yin ìlú mo lè mo kí gbogbo yín o kábíyèsí lọ́rọ̀ mi sí gbogbo èyí wọ́n ní aróde yìí wọ́n ló ní oyè ńlá ńlá bàtà bàtà táwọn kejì nínú ìlú akúrédé ọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ kọ́ padà sí ìlú ayé ti pa pa. àwọn ọ̀dọ́ kan fara mọ́ àwọn ọ̀dọ́ kan fara mọ́ kọ́ padà mọ́. olórí ẹ jíṣẹ́ ẹ jíṣẹ́ ẹ jíṣẹ́. yóò bàjẹ́ bọ́ọ̀ bá jíròrò wọ́n lè lè bá wọn bá a bá ti wá mi ń joyè bọ́ bá jíròrò tí ọba wá kúrò láàrin ìlú wa ìmọ̀ aláwọ̀ ọ̀dọ́ láàrin ìlú wa. àwọn ọ̀dọ́ yóò lè máa bí ọkùnrin yóò máa bí obìnrin. àwọn ọ̀dọ́ rè é àròdeyọ̀. àwọn ọ̀dọ́ rè é. ẹ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àròdeyọ̀

àṣẹ o àṣẹ àṣẹ o àṣẹ àṣẹ ìgbìmọ̀ àṣẹ àṣẹ àṣẹ o àṣẹ àṣẹ ìlú akórèdé ti tùbà àṣẹ ìlú akórèdé ti tùbà àṣẹ.